ẹ káàsán àsìkò dédé àkókò yìí níbi gbogbo tẹ̀tí náà ní láti máa wo ìkànnì BGI TV ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ló dé sójú wọ̀nyí nìkànnì yìí olúṣọlá oyè ẹ̀ka ọ̀nà níròyìn yìí ṣáájú ẹ̀gbọ́n kókó tó sọ nínú ìròyìn náà ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n ti sún àsọyépọ̀ láàrin àwọn méjèèjì sí ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹgbẹ́ òṣèlú labour party ti gbóṣùbà akadéyọ fún ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà lórí ìdájọ́ tó gbé kalẹ̀ lórí àwọn ìjọba ìbílẹ̀ bó ṣe kù oṣù mẹ́rin kí gómìnà ìpínlẹ̀ èdò gómìnà gómìnà ọbaṣẹ́kì kúrò lórí àléfà ó ti ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ tí yóò máa ṣe kò kárí àlòàlà ìgbé ìjọba sílẹ̀ fún àwọn ẹlòmíín àwọn ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Anambra ti rọ́wọ́ tó àwọn ọlọ́pàá tí wọ́n fi ọgbọ́n ẹ̀lùmọ̀kọ́rọ́ ìjà àwọn èèyàn lólè fóònù ìléwọ́ arákùnrin kan tó jẹ́ awa ọkọ̀ ọmọrúwá ló ti gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ látàrí bí wọ́n ṣe gba ọkọ̀ lọ́wọ́ rẹ̀ wàyí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ìjókòó àti àsọyépọ̀ tó yẹ kó wáyé láàrin ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nsc àti ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà lọ́jọ́bọ̀ thursday àná yìí òun náà ni wọ́n ti sún sí ọ̀sẹ̀ tó ń bọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe àpéjọpọ̀ àti àsọyépọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́ẹ̀kànlẹ́ẹ̀kàn láti lè mọ ibi tí wọ́n yóò fi ọ̀rọ̀ náà sí àwọn aṣáájú nínú ẹgbẹ́ òṣìṣẹ́ NLC léètí ààrẹ wọn tó léwájú wọn níjọ àjẹrò àti tòǹṣòwò tí ì sí Festus Osifo òun náà ni wọ́n dé sí ilégbèé ààrẹ ní nǹkan bíi aago méjì ọ̀sán àná níbi tí wọ́n ti mú ọwọ́ ọ́fíìsì ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí àwọn ìgbìmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta kan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jíròrò lórí ọ̀rọ̀ ibi tí owó oṣù àwọn òṣìṣẹ́ tí yóò fẹnu ṣe kò sí kó tó di pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà fẹnu kò lórí owó tuntun ẹgbẹ̀rún méjìlél ní ọgọ́ta ṣùgbọ́n tí ẹgbẹ́ òṣìṣẹ́ nsc dúró lé àádọ́ta lé irúgbà ilé tó ń tẹ̀lé àwọ̀ yìí àti àìgbàtọ́ ẹrẹ ní dá yìí òun náà ló fi mú kí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà kó dáwọ́ fífi ìgbé àbádòfin ọ̀hún náà ránṣẹ́ sí ilégbèmọ̀ aṣòfin tó sì sọ pé òun yóò ṣe àbẹ̀wò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láti lè mọ irú ìgbésẹ̀ tí wọn yóò gbé ajẹ́rò nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ẹ̀yìn ìpàdé ọ̀hún náà ló sì rí lẹ́yìn ìpàdé ọ̀hún náà tí wọ́n ṣe pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà fún odidi wákàtí kan ni wọ́n ṣe sọ wípé wọ́n ti sún ìpàdé ọ̀hún náà sí iwájú sí ọ̀sẹ̀ tó ń bọ̀ àwọn aṣáájú nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́jọ́bọ̀ tọ́ọ̀sì àná yìí ni wọ́n ti gbóṣùbà kárí fún ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà lórí ìdájọ́ eléyìí tí kò lábùlà tí ó sì lábàwọ́n lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n gbé kalẹ̀ fún ìgbà àkọ́kọ́ nínú àtẹ̀jáde eléyìí tí ó tọwọ́ ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo inú ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà ó bí òrà ifọ̀ lẹ́yìn bíi wákàtí kan tí wọ́n gbé ìdájọ́ ọ̀hún náà kalẹ̀ nígbà tí ilé ẹjọ́ òun náà tó pàṣẹ wípé kí gbogbo àwọn ìjọba ìbílẹ̀ ta ní lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí kí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ṣe kí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ṣe lápò ara wọn kí wọ́n sì máa gba owó ètò ìṣúná wọn láti àpò ìjọba sí àwọn lóníṣòwò sí i àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni méje tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún náà nígbà tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wá àwọn gómìnà lọ sí ilé ẹjọ́ lórí bí wọ́n ṣe ń jẹ gàba lórí ohun tó jẹ́ ẹ̀tọ́ àwọn ìjọba ìbílẹ̀ tí wọ́n sì fún wọn ní àǹfààní láti lè ṣe ohun tí ó jẹ́ kí wọ́n ṣe ẹni tó léwájú àwọn ìgbìmọ̀ ọ̀hún náà tó sì ṣe tó sì ṣe àgbékalẹ̀ ìdájọ́ ọ̀hún náà adájọ́ Emmanuel Agim náà ni ó kéde ìdájọ́ náà ní àná òde òní gómìnà ìpínlẹ̀ Ẹdó gómìnà Godwin Obaseki lọ́jọ́bọ̀ tọ́sí ló ti ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ ẹni ogún ogún ènìyàn tí wọn yóò máa ṣe kò kárí àgbàlá bí ètò ìgbẹ́gbẹ́ra sílẹ̀ fún ìṣàkóso tí yóò máa gba ìṣàkóso lọ́wọ́ rẹ̀ sí oṣù mẹ́rin tá a wà yìí tí yóò lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ àwọn ìgbìmọ̀ òun náà ni ẹni tó ti fìgbà kan jẹ́ ẹ alámòjútó fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìṣúná ní ìpínlẹ̀ òun náà ló jẹ́ alága wọn ìyẹn Joseph Ebiobi ọbaṣẹkì ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ náà ní ilé ní ilé ìgbé gómìnà tí ń bẹ ní ìlú Benin City pẹ̀lú àwọn ìgbìmọ̀ kan gómìnà náà sọ wípé nínú ọ̀rọ̀ rẹ̀ ló ṣiṣọ́ jáde nínú ọ̀rọ̀ rẹ̀ pé lónìí ọjọ́ kọkànlá tí ń ṣe àná oṣù keje ọdún 2024 òun ni yóò jẹ́ ni yóò sàmì sí wípé ó kù oṣù mẹ́rin gẹ́gẹ́ fún un lórí àléfà tí wọn yóò sì dìbò yan gómìnà tuntun ní ìpínlẹ̀ Ẹdó èyí náà ló fi mú láti ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ yìí tí wọn yóò máa ṣe ìtọ́jú bí àwọn ètò náà yóò ṣe máa lọ láti lè gbé ìṣèjọba lẹ̀ fún ẹni tí ó bá jáwé gbogbo yìí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Anambra ló ti sọ pé àwọn ti rọ́wọ́ tó àwọn ọlọ́pàá eléyìí tí ojú wọn hàn nínú àwọn àwòrán fọ́nrán fídíò eléyìí tí ó ti lọ káàkiri orí ẹ̀rọ ayélujára níbi tí wọ́n ti jí fóònù ìléwọ́ àwọn ènìyàn ní agbègbè otu àjà níjọba ìbílẹ̀ otu àjà òun náà ní ìpínlẹ̀ ọ̀hún lórí fọ́nrán fídíò yìí òun náà ni ó ti bẹ̀rẹ̀ sílẹ̀ lórí àwọn ẹ̀rọ ayélujára láti ọjọ́rú Wednesday níbi tí àwọn ará agbègbè náà ti ń ṣàlàyé pé àwọn ọlọ́pàá kan ní tí wọ́n wá láti àwọn ọlọ́pàá otu ajá òun náà ni wọ́n ya lu ilé kan tí wọ́n sì fi tipátipá gba fóònù ìléwọ́ lọ́wọ́ àwọn èèyàn níbi tí wọ́n ti ń tì í bọ̀ náà láti lè gba agbára iná mọ̀nàmọ́ná ọ̀pọ̀lọpọ̀ àwọn bí wọ́n ṣe dá àwọn ènìyàn mọ̀ òun náà ni wọ́n dá àwọn ọ̀kan mọ̀ látàrí ohun wọn àti àwọn kan tí wọ́n gbé àwọn kan jọlọ́ tí wọ́n gbé dání níbẹ̀ kó tó di wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra wọn náà rí ọwọ́ tó wọn. arákùnrin kan eléyìí tí a ò tí mọ ẹni tó jẹ́ tí ń wa ọkọ̀ ẹlẹ́sẹ̀ mẹ́ta ìyún tí wọ́n pè ní mara òun náà ni ó ti gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ lẹ́yìn ìgbà tó jẹ́ pé gbogbo ìgbìyànjú rẹ̀ láti gba mọ́rúra rẹ̀ padà lọ́wọ́ àwọn ikọ̀ amúṣẹ́yà ìjọba eléyìí tí wọ́n gba mọ́rúwa rẹ̀ ló já sí pàkó ní agbègbè ìkòròdú ní ìpínlẹ̀ èkó ìròyìn tó bá nínú jẹ́ náà ló fi díẹ̀ múlẹ̀ wípé àwọn ẹ̀ṣọ́ tó ń gbé tó ń gbéṣẹ́ ìjọba jáde tó jẹ́ àwọn ẹ̀ṣọ́ àmúṣẹ́yẹ̀wò náà ni wọ́n fi ọwọ́ agbára gba mọ́rúwa rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n wọ̀ náà wọ́n wọ́ márùn ọ̀hún náà lọ sí ọ́fíìsì wọn ilé tí ń bẹ ní Jubilee Estate ní àgbè Ìkòròdú Ṣàgámù Expressway gbogbo ìgbìyànjú àti gba márùn ara ẹ̀ yìí tó sì jẹ́ wípé òun ni ń fi ṣe ohun jíjà àti fi bọ́ àwọn bùkátà tí ń bẹ ní iwájú rẹ̀ olófin mu tó fi gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ ẹ̀yà ara kì í lò púpọ̀ sókè lọ́bẹ̀ oge ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà kò ní jù bá lọ́kọ́ ti ọ̀sọ́ òní yìí ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ wa fún ìròyìn wa síwájú sí àti tó wa lọ́rọ̀kọ̀ jọ̀kan lórí ìkànnì ìbánidọ́rẹ̀ wa lójòkó facebook gbàgede ìmọ̀ wìtí alábí adébáyọ̀ lójòkó youtube bàbá gbàgede ìmọ̀ tv lójòkó instagram gbàgede ìmọ̀ underscore twenty two yóò ṣe ṣe olóṣèlú àfòyè lẹ́kàn ó ti múlò ìròyìn náà wá sí ojú ìròyìn àti sí etí ìròyìn ẹ ṣeun bẹ́ẹ̀ tí wa á kú òpin ọ̀sẹ̀ ẹ̀rọ yẹn ṣe o.